سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آمين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير آمين اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا آمين. إنك أنت العليم الحكيم اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاتر السماوات والأرض آمين. عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لينا ni ìmá tẹ̀síwájú nínú oríire ìmọ̀ tẹ̀síwájú nínú ìbùkún olúwa ìmọ̀ ṣàlékún nínú ìdàgbàsókè nínú iman tí olúwa wa azza wa jalla tí wọ́n gbé sínú alukur'an karim léyìí tọ́jà sí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti wọnú quran yóò máa mú tiẹ̀ yóò máa jẹ tiẹ̀ yóò máa lo tiẹ̀. Suratul Hujurat bẹ̀rẹ̀ ara wa ààrẹ ẹlẹ́ẹ̀kẹfà èyí tí a ń bẹ̀rẹ̀ àwọn ọba ọba aláàánú jùlọ ọba tó fi ìbùkún sínú tíra rẹ̀ kó fi ìbùkún sínú ayé ẹnìkọ̀ọ̀kan wa ọba tó fi oríire sínú rẹ̀ kó fi oríire ayé wa ọba tó fi àlàáfíà tó péye sínú ọ̀rọ̀ rẹ̀. ọ̀rọ̀ rẹ̀ lálàáfíà jù sàlámù qawlan min rabbir rahim ọ̀rọ̀ rẹ̀ ni ó ní àlàáfíà jù azza wa jalla ọlọ́run ọba kó fi àlàáfíà fún ìgbésí ayé nǹkan wa ìta jókòó yìí ọlọ́run kó ti ní ìfẹ́ ìfẹ́ nìkọ̀ọ̀kan wa ọmọ dàlú wa láyà nínú àwọn àyà àkọ́kọ́ àti kejì tó fi dé ẹlẹ́ẹ̀karùn-ún nínú suratul hujurat èyí tá a ti mú mi ọgbọ́n àti omi iman láti gbà yí wá a ó rí pé Allahu azza wa jalla wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà níbi tó ti yẹ kí nǹkan ó ti bẹ̀rẹ̀ ẹgẹ́ bá a ti mọ̀ pé bí nǹkan bá bẹ̀rẹ̀ òkè ní ti bẹ̀rẹ̀ ẹ ń bá ń gbé nǹkan láti ìsàlẹ̀ ó ti tàkìtì ayé àwọn Yorùbá náà máa sọ wípé àìbínú orí káfífìlà dé nǹkan kan wọ́n ní àìbínú orí kátó fi fìlà dé nǹkan kan òkè náà lòkè gbọ́dọ̀ wà nígbà tó jẹ́ sí pé súrà yìí ọbẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ bá a ṣe sayé bá a ṣe ṣẹ̀sìn bá a ṣe fi ádàbù sí ẹ̀sìn àti bá a ṣe fi ádàbù sí ayé wa tàbá wa ronú làákàyè wa yìí pé níbo gan-an lẹ́yẹ ká ti kí ẹ̀kọ́ tó yẹ ká mọ̀ sí ẹ̀kọ́ àárín ara wa mùsùlùmí síra wa ni. láàrin báwa mùsùlùmí tí wọn bára wa gbé ni wọn ti kọ́kọ́ wo ni àbí wọn kọ́kọ́ gbé láti ibi tó fi yẹ kó ti bẹ̀rẹ̀ a máa mọ̀ pé ibi tó yẹ kó ti bẹ̀rẹ̀ náà rẹ kó ti bẹ̀rẹ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ a máa sọ irun pé tẹ̀rìtìbù tasọ̀ àwùjù ọ̀nbẹ àtẹ̀rìtìbù tanazuli àwọ̀ àtàsàlùsùlì èyí tó jẹ́ tàsàlùsùlì ó ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ayé máa ń gbà lọ́bàáyàn lẹ́sẹ̀ mùsù kí bàbá àti ìyá àti ọmọ kan lọ sóde ìwọ lọ wá wá wá ìwọ ni wọ́n wá wá ọwọ́ afẹ́ ṣe welcome address fún wa. mo lérò wípé tọ́ ọ bá gbé látòrí ọmọ pé a sì kí mr akínní kan ọmọ mr akínní kan nígbà tí tán àwa bọ́ sórí ìyàwó àwa kíyàwó náà ń ṣèyà gbọ́ àwa kí àtàn àwa ni àwa kí mr tó jẹ́ bàbá fún gbogbo wọn náà kí ni ẹni tẹ́ kí n báwo ni ó ti fi ìlú náà ní ẹ̀ tẹ́ ẹ pọ́n lé ní tàbùkù ẹ̀ ẹ̀yìn ẹ̀ kíkàn yẹn ẹ̀ tàbùkù ẹ̀ abẹ́ pọ́n lé ẹ̀ tàbùkù ẹ̀ ní ẹ̀ fi ń pè ní eléhùn tàtọ́ àrùn dí làwọn àwọn tí ń sọ ẹ̀kẹ́ sí ibùsàtọ̀ àwòdì ó gbé láti ìsàlẹ̀ ọwọ́ à ń bá a lọ sí òkè ṣùgbọ́n ó gbé látòkè ọ̀n bá lọ sísàlẹ̀ ó ní ká gbé e látòrí bàbá òun lọ́lọ́ láti láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta hmm. lẹ́yìn wá àgbà náà ìyá lẹ́yìn wá àgbà náà ta lọ́kàn ọmọ oníta bá wòye sí súra wa yìí a ó wípé wọ́n fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ṣe bá bá ṣe lo ayé ẹ̀sìn àtàyè wa ni ń bọ̀ wá lọ́yẹ ká ti bẹ̀rẹ̀ sí lórí àwa ara wa síra wa ni. àbí lórí àwa ara wa sẹ́ni tọ́lọ́hún fi ṣe adé orí àwa ẹ̀dẹ́ yìí ti sàrẹ́bà Muhammad sallallahu alaihi wọ́n ní ìdí nìyẹn tó fi jẹ́ sí pé àyà bẹ̀rẹ̀ látòrí ibi tó ti yẹ kó bẹ̀rẹ̀ nígbà tí túwúrà ó bẹ̀rẹ̀ ọ̀sọ̀ àyà márùn kalẹ̀ ó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ báwo láti bá ìṣẹ́ tí mo máa ń tẹ́ gbogbo ẹ̀yìn ẹ̀dẹ́ قل وضعيا يا أيها الذين آمنوا لا تقدموا بين يدعين الله ورسوله واتقوا الله إن الله كبير عليم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم olórí burúkú yẹn náà yóò dùn bá ti dẹ́kun yẹn bá ti dẹ́kun yẹn náà yóò dùn ọwọ́ á fi á gbàgbé pàtàkì tó yẹ kánìyàn kó lè bá àṣà lọ. ẹ̀ẹ́dì pa àti fẹ́ jánu ayé àbáńlẹ̀ kan náà. ìwà náà sábà mú. ọjọ́ kan ọlọ́run pé kí n rántí padà jẹun padà bí a wà á lù ọ́ ní kùkù láàárọ̀ yàtí lọ́sẹ̀ àrùn mi là ẹ̀mí ẹ̀mí àìrí nígbà tí olúwa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nínú súrà yìí ó bẹ̀rẹ̀ níbi tó ti yẹ kí á máa mà fún nǹkan ti yẹ wọ́n ní mo fẹ́ fi súrà yìí àsúrà yìí abẹ́ fi fún àwùjọ sí ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwùjọ ẹ̀sìn abẹ́ fi tún sí. bákan náà àwùjọ ayé yín náà abẹ́ fi tún sí. mo sọ fún ambẹ́rẹ́ tá a bẹ̀rẹ̀ súrà yìí pé àwọn àjọba àwọn gọ́ọ̀mẹ̀ntì wọ́n nílò kí wọ́n ṣàǹfààní wọ́n jẹ mọ̀kúndùn tí ń bẹ lára alukoran kẹrin ṣùgbọ́n ẹ̀rẹ́ dídí àfikẹ́ súnmọ́ àwọn gbọ́mọ̀. àfikẹ́ súnmọ́ àwọn gbọ́mọ̀ á àwọn tó mọ yẹn tí wọ́n yìí sì sẹ́ni tí ń wò pẹ̀pẹ̀ fẹ́ bá wọn ní nǹkan òbí tó bá ti di pé ń wo pé ọkàn ní nǹkan ní tí òsì mẹ́lẹ́ ọmọ kàlí ń lọ́wọ́ padà tó jẹ́ sí pé ẹ fura sí pé léyìí kódà èdè máa fi ń kọ̀rọ̀ káyọ ọmọ mọ̀ sí àmàlì ah, ní yusuf àmàlì ọlọ́run lọ́mọ owó tí ìjọba ń ná dànù fún wèé tó jẹ́ sí pé àyà kan péré ní òbí tọ́jú gbogbo wàhálà rẹ̀ hadith kan péré ní òbí ṣàtúnṣe nǹkan ẹ̀sìn kan ẹ̀ bọ́ta rẹ̀. ẹ̀rí nǹkan. àtúrà yìí tí gọ́ọ̀mẹ̀ntì kan bá gbé tó bá gbé o tí ọba ti ẹgbà tà nẹ́bí sallallahu alaihi wasallam tó kú mára àrùn àyà tó ní èyí àti àyà àrùn èyí mùsùlùmí lẹ́nu yẹn hmm. ẹ máa bá yí kọ wá ń kọ pé ìtumọ̀ yẹn títí tó fi débi ọwọ́ parí sóra yìí hmm. gbogbo parí ẹ̀ náà débi ọwọ́ parí sóra yìí ọwọ́ gẹ́gẹ́ bí constitution tẹ́ máa o lè má fi hàn sáyé o tọ́ba fi hàn sáyé wọ́n pọ̀ sí islamite country nìyẹn àbò state nìyẹn ọmọ àti lábẹnú ni àwòrán tó fi máa gbé jáde kò ní í jáwòrán islam ṣùgbọ́n àwòrán ìgbà tó ń sókè lù náà ó rí bí nǹkan ó ti máa tùbà tí ó máa ti yóò tùbà yóò wọ́n ti kọ́ wa lẹ́kọ̀ọ́ báwo làwa mùsùlùmí àwa múmi ní káàsì ní fẹsẹ̀ kọ́ lọ́dọ̀ àrẹ́bà Muhammad. ní àti káyà márùn-ún fún wa pé wọ́n bẹ̀rẹ̀ sí yá. yá ayò ẹlẹ́rìí yá àrùn àdùnkọ́ sí mo bẹ̀rẹ̀ yá ẹlẹ́rìí yá àrùn ọkùnrin. wọ́n sọ́kùn mọ́ ìmọ̀ wọ́n. سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجعلوا له بالقول كجهل بعضكم لبعض أن تحبط أعمالكم أن إلا bẹ́ẹ̀ ti máa wẹ̀ tẹ́ máa yán kẹ́hìnkẹ́hìn lọ́dọ̀ ọmọ ádámà yòókù. lọ́dọ̀ ọmọ ádámà yòókù. kálíbà kálíbà rọ́nà lọ́nú ayé wa àtẹ̀sìn wa láàrin àwọn ẹ̀dẹ́ ni olúwa wa ń sọ fún ara ẹlẹ́ẹ̀kẹfà àwọn nǹkan tí máa kó báyà àwọn nǹkan tí bàtẹni jẹ́ àwọn nǹkan tí máa ń dètò ayé èèyàn kódà máa ń dètò ẹ̀sẹ̀ èèyàn rú bàbá wọnú ara bẹ́ẹ̀ náà ni tàfà tí máa yí ọ ń pẹ ẹran tó dáa wá nú ẹ̀sìn ó sì ń pẹ ẹran tó dáa wá nú ayé fẹ́ni tó bá dé olúwa ní yá ayé wa lẹ́sìn ní àmàlù. yá ayé wa lẹ́sìn ní àmàlù. yá àtúnfàṣe fún un bí nábàá inú fàtàbàyànú.

فتصبحوا على ما فعلتم نادمين يا أيها الذين آمنوا إن جاءكم فعلكم إلى تصبحوا على ما فعلتم نادمين. báyìí ni olúwa ń tó nígbà tí wọ́n tó ta nábì tán wọ́n wá ń sọ̀kalẹ̀ sọ́dọ̀ àwọn ẹ̀rí ènìyàn bẹ́ẹ̀ náà ni nàbírù rẹ̀ ń tọ́jọ́ náà ni lọ́wọ́ fifty seven fifty seven fifty eight. ọ̀pọ̀ náà lè Kùránì bẹ́ẹ̀. ọ̀pọ̀ náà Kùránì bẹ́ẹ̀. olùwà bẹ̀rẹ̀ láti orí tó fi ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ọwọ́ parí ẹ̀ síbi tó ẹ̀kọ́ parí ẹ̀ sọ àwọn ará yìí fún wa ọwọ́ ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ ọwọ́ وأعد لهم عذابا مهينا آه، النبي نوصف عنه إن الذين يؤذون الله ورسوله إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا tó sọ́ta nẹ́bì tá àti ṣe ọba sọ́ta ara rẹ̀ tó sọ́ta nẹ́bì tá sọtara bọ̀ mi náà pé. wọ́n ní nínú ìlúhùn àti mo ní ìyáwá ìmọ̀ nínú àti ìwáyé ní lákàtà mú. ní wà ìyá. ẹ náà tó bá tún lọ wo Olúwa sọ pé yá. Yá ayyuhallazina amanu ati'u Allaha wa ati'u ar-rasul. Ati'u Allaha wa ati'u ar-rasul wa ulil amri minkum. فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن لتؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا wọ́n bẹ̀rẹ̀ wọn ni àti ọlọ́ha wa àti ọ̀rọ̀ túùlá àwọn méjèèjì làkọ́kọ́ ẹ̀ẹ́dà náà wà ó lè àwọn bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọ ayé ó pè wá lálákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì ọwọ́ àpè àyà mẹ́ta sẹ́yìn pípè méjèèjì ó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ báwo láyé ti pa níwájú ẹni tí ọ̀yẹ́ ká pè lọ́dọ̀ ẹ̀ òun náà ni òṣìṣẹ́ ńlá Muhammad sọ̀rọ̀ akáyìndígbẹ̀gbọ́n ní a ti máa fámì èdè Yorùbá akáyìndígbẹ̀gbọ́n mọ́tò ìjẹ́ máa fi kún kún àmọ́ máa fi kún tẹ o ọ̀tún máa jẹ́ máa fi kún tẹ ẹ̀ kí máa fi kún. Mọ́tò àwọn afẹ́lẹ́ mi. akẹ́yìndé gbẹ̀gbọ́n àmọ̀ bẹ́ẹ̀ tó wà ní òròyìn anẹ́bọ̀ Muhammad ẹni anẹ́bìnrin lé hamsatu asma ana ahmad wa ana muhammad wa ana limahi wa ana alhasir wa ana alaafi alaafi bu náà ni ẹni tó kẹ́yìn dé tó jẹ́ pé kò tẹ́lu mí nìkan lẹ́yìn sọ̀rọ̀ bá wà léyìí kò tẹ́lu. wọ́n nígbà tó wá rí báyìí tí wọ́n ti kọ́ wa bá ṣe páàsì níwájú aṣíwájú àwọn òjijì ọlọ́run títí alábà Muhammad sọ̀rọ̀ wọ́n tún wá bẹ́ẹ̀ kọ́ wa bíbáwo láàbò fèsì náà wípé ẹnìkan péré ni wọ́n sọ̀rọ̀ ẹ̀fọn alókè nínú àyàmára àrùn ọwọ́ akogun lọ́gbọ̀n àwọn ẹ̀dẹ́ ni àwọn òṣùwọ̀n tí àfi sáyé tí èyí ò fi máa rí ṣe ìjọba wọn lọ ríṣẹ́ ń bẹ́ẹ̀ ogun láyé fún rẹ àwọn ọ̀nà tó máa gbà kọjá nínú ayé tó gun kó wọ lọ hmm. ìkan nínú ẹ̀ onílàáyà yìí bó ṣe ń wúlò fún individual ẹnì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà ló wúlò fún community bẹ́ẹ̀ náà ló wúlò fún gbogbo àwùjọ ìjọ kọ̀ọ̀kan ìjọ mọ́ọ̀sì kọ̀ọ̀kan ni kódà ìjọ chọ́ọ̀chì kọ̀ọ̀kan eh, community kọ̀ọ̀kan ìlú kọ̀ọ̀kan state kọ̀ọ̀kan country kọ̀ọ̀kan gbogbo àyè tá a bá ti kójọ sí àpá àbá ti lo àyà níbẹ̀ ibẹ̀ ọ̀dà àìgbọ́n mi dáadáa. Ìjọ bàjẹ́. Ìjọ bá rí pé èso a máa gbáwò rìn ìyàwó. Èso a máa gbáwò rìn ìyàwó. Bí ọ̀rọ̀ wá gbáwò rìn ìyàwó, a máa gba ọ̀rọ̀ jáde lẹ́nu èèyàn tí ó sì máa jáde tó sì ní má bàtọ̀ sọ. Ọ̀ tí ì máa ní.

tàbí ọmọ ẹlẹgbẹ́ rẹ tàbí aládùúgbò rẹ ọkàlẹ́ náà ló fi oṣù náà kí ni dọ́fà òbí kankan ìwọ náà sọ kankan kan ọ̀tẹ́lẹ̀ ọyọ kọ́ ọmọ àfi ọwọ́ tó ọ̀nà ìwọ kọ́ ọ̀nà mọ́ bọ́ọ̀lù ń wọ́n gbogbo àwùjọ tá a bá wà tá a bá lọ yìí àwùjọ náà ò lè dáa. olúwa tó wà pé yá ayọ́ ẹni mọ́mì ní káwọn tí èdè mọ́mì ní bá gbọ́ káwọn tí èdè mọ́mì ní bá ń sayé pé ká ń sayé rádaràdá ká ń sayé jùtùjùtù ẹ̀yin mọ́mì ní ẹ má ti bẹ́ẹ̀. yá ayọ́ ẹlẹ́rìí náà. kí làwọn èèyàn fi sayé jùtùjùtù náà ni kí wọ́n fẹ́ fún wákàtí ìsìn bẹ́ẹ̀ olúwa ni mo pẹ̀yìn tẹ́ ní ìmáàmì ẹ̀yin mùsùlùmí ẹ̀yin aláwẹ̀ àwa náà ń pera wa báyìí pé èrè. Yá ayyuhalladhina amanu. Ṣé ká ló ń ti bẹ́nu ara ìṣòro wa sọ pé. Ìrìnàjà àkùnkà tí kò ní ìlà báyìí mú bàtà báyìí lọ́nu. Wọ́n ní pọ́ńdì àkọ́kọ́ ní òfin àkọ́kọ́ tó tóbi ra bàtà alábàtà ó náà ní í já àkùnkà tó kọ́. Ìlà báyìí mú bàtà báyìí kọ́ńtì tọ́ba kọ́lé àbí kọ́mínítì àbí tọ́ba ṣe àbáwọ̀lú ẹ̀ ní ìtumọ̀ tí mo sọ yìí. ìwádìí náà ni bọ́ba ti fẹ́ wọ̀lú náà lọ́kọ̀ọ̀kọ̀ kà bọ́ba ẹ jáde náà ló tún kà tó fi ṣe àkọ́mà náà ní rẹ̀ áà ah! sẹ́tímẹ̀ntì tí ó ṣe rẹ̀ ní ìlú náà wọn ò ní ìdí kọ́ọ̀tù nǹkan mọ́. ìjà àkùnkà tí kò ń ìjàmbá inú bàtà bákan náà ọkọ àtìyàwó tí fẹ́ra wọn Eh, o lè kọ́ àyà yìí oríṣiríṣi ọ̀nà là máa gbà dú èṣù lọ́rùn ó jù lọ́rùn tẹ́tẹ́ rẹ̀ ó dànù kẹ́yẹ́. Eh, ìwọ tó ṣẹ̀ṣẹ̀ máa rí eh, ìwọ ti pé bàbá yìí kọ́ wá ká àyà gbàǹgbà gbàǹgbà síbẹ̀ ọ̀wá ti sí kí dípò fi ṣe ògùn pé ìṣọ́ra o ọlẹ̀ má bi tí ó ti máa rí wọn gbogbo ìgbà tóbìnrin rẹ̀ ló ti máa rí kà ní gbogbo ìgbà tí bá ti ń rí kà tí wọ́n náà ń rí kà oríṣiríṣi nǹkan tí máa wọlé tí nǹkan fi bà á jẹ́ kàárà ìbàjẹ́ lọ́dọ̀ sí. ǹjẹ́ àkùnkà sí omi ìdàgbà nínú bàtàkà ìyàmú. olúwa ní ilé ayíká wa yìí àwọn agbébọ̀rùn pọ̀. àwọn agbébọ̀rùn pọ̀. àwọn agbébìlà pọ̀. àwọn agbébìlà pọ̀. láyé àná ni gbébọ̀rùn àti gbébìlà pọ̀. Hmm, hmm. Gbé wá gbé kí ló ń sọ ẹ̀ eh, gbé Facebook ni o, gbé YouTube ni o, máa kàkí ń bọ̀. Gbé Twitter. Twitter. Máa gbogbo nǹkan yẹn ní ọ̀sọ́ pé ẹ̀yìn. Ìrìnà àtúntà sí omi ìlera láàrin ìrìnàjò àti ìyanu. Tó ní kò ní tó mú lọ́wọ́ yẹn. Kò ní tó mú lọ́wọ́ wọn. After kò ní bàtì kí náà ló kọ rẹ̀ jẹ́ fóònù fún mi lọ́wọ́ rẹ̀ fún mi jáde káwò mo wá àwọ̀ àfà. Àbẹ́rù ń bá àfà ni. Kọ̀fẹ́ kí n gbé fóònù ní Áfíríkà Pàṣẹ. Níbi gbogbo fóònù tá a bá ń gbé kiri ayé Áfíríkà Pàṣẹ. Ìrìn ìjà. Ó lè bá wọn wípé kí nẹ́sẹ̀ bá bípo náà ni Dalérú dọ̀nà. Dalérú dọ̀nà rú. Ẹ̀ẹ̀ nẹ́sẹ̀ fásitì. Ẹ̀ẹ̀ ń gba ọmọ ápè fóònù fásitì kí ni wọ́n ń bọ̀ lẹ́rù mbẹ́. Ẹranko dáná bí pé ń fa àbàwọ̀ àsìkò pọ̀, a máa ń wà méje ni wọ́n. Tó hmm. ní gbogbo lábájá.

fásitì ni gbogbo tí a bá pè ní fásitì ìtùfẹ́ràn rẹ̀ púpọ̀ àfa àtòsóògùn fún ọ tó ní kó mú ọmọ ilé méje wá ọmọ ilé mélòó orí èjì méje ọ̀pẹ́jù náà wà ń bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ní àwọn.

لكم سابق Rédíò náà jẹ́ kan bẹ́ẹ̀. Ìrìnjà tó lè gbà nínú ìlàrá ìlú padà báyìí mú. Rédíò náà jẹ́ kan bẹ́ẹ̀. Ìrìnjà tó lè gbà nínú ìlàrá ìlú padà báyìí mú àwọn nǹkan tó jẹ́ mọ́ tẹkinọ́lọ́jì ayé tuntun tó ti sọ gbogbo ẹ̀ di ọ̀ràn báyìí gbogbo ẹ̀ pátápátá Facebook tó ń wù yẹn àti WhatsApp. Eh, ìwò tó lẹ́nu eh, gbogbo kínní ń pátápátá ọwọ́ bẹ̀. ìjà àwọn ìta tí ó ń ìlànà ìlú kájọ́ wà ní ìlànà. Ìgbáyà sọ fún àkọ́kọ́ bí a máa lo àwọn akẹ́kọ̀ọ́ mọ̀ ká àpọ̀ ọ̀yọ́ wọn. Ayọ̀ ìká máa lò ó. Àwọn ń sọ fún ọ pé òun ló ti kọ́ tan ara rẹ̀ tó òfin ní ìforígbá lára rẹ̀ ni. Máa lo fóònù. Máa lo fóònù. Máa lo Facebook. Máa lo Facebook. Máa lo YouTube. Máa lo YouTube. Máa lo WhatsApp. Máa lo WhatsApp. Máa lo gbogbo àwọn nǹkan táyé ń lò. Máa lo TV. Máa lo rédíò. Máa lo rédíò. Máa báwo ló ṣe lò tí òfin ní lò ọ́. Báwo ló ṣe lò tí òfin ní lò ọ́. Iná ìláyà fẹ́ kọ́ wa moderation rẹ̀ ti islam sẹ̀rí islam yìí bí àwọn ọmọ ọkùnrin yóò lọ bá rẹ̀ lẹ́yìn ti padà àwọn àbí àwọn su àbísílẹ̀ máa ń gbọ̀n kò ní fi yẹ́rìn jìtẹ̀ tí kò ní fi nǹkan sí etí kò ní fi lọ́wọ́ yóò táwà ẹ̀ta lóbìnrin wọn bẹ́ẹ̀ pé ah, bí èèyàn nílé àbálẹ̀ jẹ̀rù náà àbí fòdó ti rí ìṣèṣe òróró báyìí wọ́n ní sẹ̀rí islam ti bẹ́ẹ̀ wọ́n sọ fún wa pé mú ẹ̀dọ̀ kí inú ẹran jẹ Wọ́n yọ òró rẹ̀ jáde. Wọ́n sọ pé ń jà. Ìyá àwọn ìta ní orí ìyára ìrìn bá yára ìyá mú.

Wàhálà ajá kìíní kan. Ẹ̀dá kan àdánwò lélẹ́yìn. Ṣé wọ́n láàjì sí ọ̀làjì ń jẹ́ ajé lọ́jọ́ ọ̀hún? Ẹ̀jẹ̀ lọ láàjà sí alájà ní ọ̀nà. Ṣé ẹ̀ máa jẹ́ Mùsùlùmí kò yẹ káyé rẹ̀ ọmọ dáa? Ẹ kọ́ mọ́ máa yé ṣe. Wọ́n ń kì í fún aláàárín wípé múmi ní ọ̀gbọ́dọ̀

nǹkan táwọn tẹkinọ́lọ́jì ń ti láyé náà tún wọ́ bẹ̀. ìjà àwọn ìbá ṣe fún ìlà ìrúnká wọ́n ní ẹ̀yìn mú mi ní irun já fún kọ́ máa wá bẹ́yìn gan ń ń ń bẹ̀ ọ̀sọ̀ fi ìdájá àfún àwọn onímọ̀ máa fi yàtọ̀ láàrin àti ìlànà àmàgbọ̀dọ̀ báyà. wọ́n ní kò yẹ kó máa ṣẹlẹ̀ sí gan kí pásítọ̀ ọmọ aráàlú dọ́dọ̀ yín. ìjà àkùnkà ti hàn. ṣùgbọ́n tó bá ti ẹ̀wà á jẹ́ títí oṣù ẹ̀wù ọgbọ́n ẹ̀bùrú wọlé wá sọ́dọ̀ yín gbébòrùn gbéfìlà àbí information kan àbí news kan ó ti ti wọlé sọ́dọ̀ yín ah, lọ́dún kan àwọn káàdì ní wọ́n gúrùpù àwọn whatsapp kan ní nǹkan bí ọdún mẹ́sàn-án mẹ́wàá sẹ́yìn. àmọ́ ah, àyọkọ̀ súnà wọ́n ní àfídà ìsìlámíyà bóyá ọ̀rọ̀ ọlọ́run ọmọ sọ láà ajá ajá nígbà náà wá sàbò sí ìyàyàkuyà báyìí nígbà ó yẹ̀ bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ ni a ha ìmọ̀ bá ti hàn wá ah. nígbà tí àyè ló oṣù kan àbóṣù kan mo á rí i pé ogun tí wọ́n ti ń dálẹ̀ ẹ̀ka mi pé máa ń sọ̀rọ̀ mẹ́ta sáà àti tẹ̀kìfèrè yóò nà níwọ̀n. Gbogbo àfáà ni wọ́n kàfàrà tán. Wọ́n á wò pé ah, á kílẹ̀ á àdìdè mímọ́. Gbogbo àwọn tájọ́ tájọ́ tí bá kánà lè fi kàfàrà tán yìí. Bóyá wọ́n wò pé mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ní nítorí ìmánì lọ́wọ́ àbí mo ní nítorí gbogbo lára ní àkáàtì nọ́mbà náà. Nígbà mo wá rí pé kíní yìí yára bẹni pé majority àwọn tó wà ń bẹ̀ ń sẹ́ńsì rẹ̀. Àfúrájì náà fi, mo ti yọra mi kó ń bẹ̀ nìyẹn. Eh, ara tàbá yóò nà kan náà nìyẹn. Hmm. ó ní ń já àkóńká. ń já àkóńká sí kúndùn ìyàbá nínú bàtà wáyà. wọ́n ní gbogbo àwọn tẹ́kùn fásitì làwọn tí wọ́n máa dalé lùdọ̀nà rú wọ́n ní tí wọ́n bá tẹ̀ wá sí èsì yà wá bá wà mú mi yálà wọ́n dá wá bá wọ ni àbẹ́ bá wà ní ìgbòkùn ní. Ah! torí àwọn jama madarasi báyìí wọ́n ti pèsè pèrò láti wá da madarasi yín rò. àti àwọn ṣọ́ọ̀ṣì báyìí wọ́n ti pèsè pèrò láti wá da ṣọ́ọ̀ṣì báyìí rò. àbí ìlú báyìí ìlú báyìí á ọba abẹ ti múra o ìlú kù ti múra o ọbẹ da ìfọn rò ẹ ẹ máa ń tọ́ bàálù ń jẹ àyà ẹni wọn ò lo. ìyá àkóńtà ló ń bọ̀. Ọba rí ọkọ̀ ìyàwó tá gbóná fẹ́ gbéná ojú ara wọn tó ní agbára burúkú burúkú wọn ọ̀dọ́ ayà ẹ̀. Ìjà àkùnfà nínú ìlú ìnára nínú bàtà bàtì àánú. wa pé àwa mú mi ìlú yẹ ká máa jẹ́ ọ̀gá yìí. Hmm. Máa gbọ́ sórí ọmọ lẹ́yìn. Tí ọba lu ayà yìí tí ò bá ráyè yìí. ayé rẹ̀ lè má dàrú pọ̀ tán. ayé rẹ̀ lè má dàrú pọ̀ tán. ṣùgbọ́n ọ̀gá. ọ̀gá. tó jẹ́ pé ó lérò lẹ́yìn dáadáa. ó lérò lẹ́yìn dáadáa. tí ò bá lo ayé yìí. tí ò bá lo ayé yìí. gbogbo ayé rẹ̀ ni ó dàrú náà. ǹjẹ́ àkóńpá ikú ìgbìyàrá yìí ń bàtà ẹ̀yìnyàrú. wọ́n ní àmọ́ sá fún ká máa gbọ́ wọn ní wọ́n pé gan. wọ́n ní wọ́n pé àwọn máa fún. àwọn máa fún ìjẹ́ ẹ̀gbẹ́ gbọ́ bọ́bọ́ wá dé ìgbọ́ ayé àìní bó ti ṣe hmm. náà kọ́ bá ti ṣe wọ́n ní ká máa sá fún ni bàbá kan náà bàbá wa ní ìlú wò mí báyìí hmm. jẹ́ ń sọ̀rọ̀ wọn rere kí n dárúkọ wọn torí pé tàn sọ̀dá ni bàbá wa pàdé orúkọ wọn lára àdìó àdìó ìsàmá bàbá ń dárúkọ wọn lára ìjọba ó kọ wọn dáadáa aláàjì abdulaziz iná ọlájà rẹ aláàjì abdulaziz iná ọlájì àdìó sàmá bàbá dáadáa bàbá yẹn bí mo bá ń ròyìn wọn èyí ṣe pé bóyá mọ̀ ń dá sí ẹ̀yìn àárín ẹ̀yìn ọlọ́mọ ọba o lọ́dún mi pẹ̀lú ìbẹ̀ láàrin o ṣùgbọ́n yìí tí ìhàtẹ́mì èyí ń gbà tí a sún mọ́ wọn dáadáa táwọn náà tún níbi náà ní àmọ́ fẹ́ sọ yẹn bàbá yẹn wọ́n wá ń sọ̀tàn kan fún mi níjọ́ kan wọ́n ní àwọn gbọ́nà tàn pé bàbá àwọn títí kan náà àwọn ọba tó jẹ nínú ìlú òwú. bàbá àwọn. wọ́n ní tó bá lọ sóde báyìí. tó bá lọ òde báyìí. tí bá ń bọ̀ wálé. tó ń bọ̀ wálé. wọ́n ní tó bá ti kú bíi kìlómítà márùn-ún tí ó dé wò. kìlómítà márùn-ún tí wọ́n dé wò. yóò ti rán àwọn dòǹgárì pé ẹ lọ sọ fún wọn ní pálásì pé mo ti fẹ́ dé wò ẹsìn rẹ yóò sìn rẹ sọ́dọ̀ àwọn ayaba. ìyàwó ọba ní wọn bẹ̀rẹ̀ ayaba o aya ọba ayaba kì í o. wọ́n wà aránṣẹ́ sí kan náà wọ́n wà aránṣẹ́ sínú olígbé ẹlọ́ba ń sọ fáwọn ìyàwó ẹ pé mo ti ń bọ̀ ní ọ̀nà ríránṣẹ́ nǹkan ni mo fẹ́ jẹ ọmọ nǹkan ara sọ padà wọ́n á ní dókítà ǹjẹ́lẹ̀ màdì tí wọ́n fi máa ṣe báwọn. bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀kọ́ ti fún ẹ̀ náà lẹ́ẹ̀kọ́ kan lọ. ààrẹ tá a fa àbáṣọ bí àánà tó mọ̀ láwùjọ yín. <laughs> ẹ̀yin náà lẹ́jẹ̀ kí lẹ́jẹ̀ ká mọ̀. wọ́n ní wọ́n ní bá àwọn ọba yẹn sọ fún àbàbá àwọn ń sọ fún àwọn nínú tàn táwọn gbọ́ wípé wọ́n ní ọba tó bá ti jọba. ọba tó bá ti jọba. gbogbo ọ̀nà láti fi rìdíùsì gbogbo tó bá lè dá ẹnìkan tẹ̀mí ẹnìkan ọ̀sẹ̀ ní yọ́ máa kọ́fà yọ́ máa fi yọ́ máa wọ́nà rẹ̀ wọ́n á ní wọ́n lọ bá sọ yí pé àwọn mẹ́rẹ́rẹ́ fẹ́ bá òun torí pé àwọn mọ̀ pé ìyàwó àwọn ọba ìyàwó àwọn ọba àwọn aráàlú jẹ́ máa ń yàn wọ́n lábẹ́ ń bẹ ọ̀rọ̀gbọ́n wọ́n ní mo ní kí ló dé jábí yàn wọ́n máa fẹ́yàwó ju agbára wọn lọ àgbà tí ìhàn ọba kan bá ọba kan nílẹ̀ yorùbá ní kámọ̀ lẹ̀dá fọ́ ẹ̀ ọba ọba kan níyàwó bí fifteen bó ló ti ṣe ọ̀dà ah, bí ara ní ara eh, ọkùnrin kan ní ṣílọ́pẹ̀ eh, bí ìdá ní kẹjọ ọdún mẹ́sàn sẹ́yìn aláwo báyìí ìyàwó náìtì lónìí ọmọ one hundred and fifty àwọn àwọn hisba ọ̀hún yọ̀ lẹ́nu ìyàwó 90 àwọn hisba ìzálà àwọn ìzálà tó wà ní mìnà ní bíìdá wọ́n wá sọ pé ah, nígbà tó jẹ́ tí kó kọ̀ ìsìláàmù ní jẹ́ àwọn oṣù rẹ̀ sí kọ̀ọ̀tù sẹ̀ríà wọ́n bá gbé lọ sí kọ̀ọ̀tù sẹ̀ríà wọ́n wá dájọ́ tí ó wà sí kọ̀ọ̀tù sẹ̀ríà pé ó ti lè fẹ́yàwó tó bá wọn kàkà bẹ́ẹ̀ kọ́yà apá ọkọ rẹ̀ kàkọ́ má jẹ́ bí wọ́n ń sàwọn lẹ́nu. tó oúnjẹ ọkọ ọmọ ń tọ́tẹ́lẹ̀ wọ́n ní bàbá òun ẹ̀ẹ́dẹ́kànú ní pépà náà wọ́n gbé náà àwọn aráàlú náà kọ̀ wọ́n wá ìyá bàbá wa ní gbogbo ẹ̀yin ìyàwó òun lẹ́tẹ̀lé ń lọ kóòtù gbogbo ẹ̀yin ọmọ náà lẹ́sìn lọ ó sì lówó lọ́wọ́ dáadáa lọ serious court bí fifteen àti twenty ló kó lọ. wọ́n ní nígbà tó dé kóòtù báyìí kò tí ì dé tiẹ̀ tí gbogbo àwọn ará tó ń ti dọ́ọ̀nù náà wọ́n ní pé wọ́n sọ pé kílẹ̀ yẹn wá kílà wá ẹ pé bàbá àwọn ní obìnrin náà sọ pé ẹ kọkọ òun ní ẹjọ́ fún ọmọ àyọ̀jú òun yìí ti aráàlú bàbá àwọn nì wọ́n ní adájọ́ kan ọ̀yọ́jú o àwọn ilé ìgbà bò ń bá dájọ́ kan ní ìsìn ẹ bá ń nà wọn ní kan fà parí kì náà ibi mo ti lọ láti ọ̀rọ̀ bàbá wa sàmáì tí wọ́n sọ wọ́n ní wọ́n ní bàbá yẹn wà máa rán pé pé o gbogbo obìnrin tó bá wípé ọ̀hún tàbí má ti lọ́wọ́ àbáwọn ọkùnrin olójú kòkòrò kan tí wọ́n ti wá sẹ́yìn kù lélẹ̀ ọba tí wọ́n ti ń dára ìpè kún lè bá tètè finish ọ̀gbẹ́ tó ń bá dé báyìí kálukú ti dú fúrúfúrú pé àyè ọlọ́run làwa wà wé pé. ǹjẹ́ àkùnfà nínú ìlànà ìlú kájà láyé yá ní. nígbà tí bàbá yà wá sọ̀rọ̀ yẹn fún wọ́n wá ní ibi gbé lọ ní ọ̀kan dánú ṣẹ̀ríà ó wà náà ṣẹ̀ríà sí ànábì wa sọ́lọ́lá wa rẹ̀ tọkọ ìyàwó bá káàfù lọ tó wá déédéé pé yóò dì í wọ́n ní kọ́ máa fìtì fún ọmọ adé lálẹ́ o wọ́n máa wọ́n máa tẹ̀ ẹ̀kẹ́ kalẹ̀ mo fi si pé alẹ́ ní o. tọ́bọ̀ wá jẹ́ sí pé ìrìn àjò rẹ pé ń flight ni tí ò ṣe é ṣe àbí kó o dé lálẹ́ wọ́n ní kó o tó dé ni sọ fún wọn wípé mo ti kíni o mò ń bọ̀. ànábì kọ́ wa lélẹ̀ sọ́lọ̀ bá a ní sí nítorí ohun sì náà o. ìwọ àlà fún bàbá jọ mo ní tẹ́ pé orí mi foundation ní ìsìlámù ṣùgbọ́n sẹ́yìn tẹ ọrùn ẹ̀ lọ ní ọ̀kan bámu. ọkọ ìyàwó kí wọ́n ti mọ̀ pé ìyàwó òun ṣe sì ó sì dàkẹ́ síbẹ̀. wọ́n ní ìbẹ̀rẹ̀ àwọn ní tí wọ́n fi ní ká má máa wọlé lálẹ́ náà ni wípé àwọn oníṣẹ́ ẹ̀fọ́ hadi wọ́n ní torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà lọ́wọ́ alẹ́ obìnrin lè ti sùn. ọwọ́ akẹ́lẹ̀ kọ̀ mọ́ lórí lóru. wọ́n ló dé ibi tó bá fẹ́ wẹ́lkọ̀mù ẹnu ọ̀nà kò ní káwọ́ lè kalẹ̀kùn kọ́sáré lọ́ máa fọnu pé ọbẹ̀ fọnú pé ọkọ̀ mi ń kalẹ̀kùn wọ́n ní àti lala ẹnu ẹ̀ àti lala ẹ̀kẹ́ iná ni ó wà fún ẹ̀ lẹ́nu ọ̀nà bọ́dọ̀ bá pàdé rẹ̀ náà ó ṣeé ṣe kí òórùn tó rí lára rẹ̀ kó jẹ́ omi ìṣèlérò pé látàárọ̀ tí mo ti ń bọ̀ òórùn tí ọ̀dà lóbi gíní ló fi pàdé. ǹjẹ́ àkùnkà sí nínú ìlàwá nínú ọ̀bájà wáyé ìlànà. ọmọ mi kẹ́rẹ́sì àti ẹnì kejì ẹ̀kú tó ní àbáfẹ́yàwó wọn ti máa ṣe bẹ́ẹ̀ àbí olè bẹ́ẹ̀. Ah, má máa di lálẹ́ o tọ́wọ́ bá sì di lálẹ́ sọ ọ́lẹ̀ kó nù lè ba lè sọ alẹ́ dọ̀kan fún ara rẹ̀ kó tó dé kó lè ba ọ̀rọ̀ lọ́rùn dáadáa. Eh. náà wọ́n á ní àyà yìí wọ́n ló ń sọ fún afáwà mùsùlùmí èèyàn ló yẹ ká máa jẹ́ èèyàn ńlá torí pé èèyàn ńlá ní irú sísẹ̀mù yìí pé fọ́ jùlọ so orí ẹni tí ò ní kẹ́kàtà ju pé bóyá agbálẹ̀ ọjà látàn kò sì lọ́rẹ̀ àbáwọn ọ̀rẹ́ gan ta fún fúta ní ọ̀sọ̀ dáhùn nù wọ́n lọ́rẹ̀ bí ọba lọ ayé ayé èrè òde bàjẹ́ tán. òde bàjẹ́ tán. gbogbo odidi fíìsì yunifásitì. fíìsì yunifásitì. à lọ ayé yìí. ǹjẹ́ àkóńtà ní òyìnbó. Abójúbí ma máa mọ̀ pẹ̀lú kan. Ah, Ọ̀wà láyà ẹ̀. Àà ah, nǹkan ọba ìjẹmọ́ lọ́wọ́. Ǹjẹ́ àkójá ìyàrá ìrìn látara ìyàrá. Àbí mùdírù ilé ẹ̀kọ́ kan eh, àwọn láwọn òkè lọ́hùn ní gbogbo ẹbí fáyà fáyà mọ́ wọ́n náà máa wọn òkè lọ́hùn àwọn ọgbọ̀ntà ń lọ́wọ́ àwọn hmm. eh, mùdíù làwọn náà ṣùgbọ́n gbogbo fásitì lọ́rẹ́ tiẹ̀. ǹjẹ́ àkóńká sí ìlànà ìrìnàmọ́ta ìyanu. gbogbo ọmọ akéwù bàbá rẹ̀ ó tún ọ̀ká tán torí mọ́gbọ́tọ̀ ọ̀hún mo gbọ́ tìǹbù mo gbọ́ tòkì mo gbọ́ tìsàlẹ̀ náà ló kó bá. ìyá àtúntà ti lù ìyára nínú bàtàrà ìyá wọn. wọ́n ní sọ́márì náà ni pé ọlọ́run ọba fẹ́ káwa mọ́mí ní ká wà lókè tàbá wà lókè táwa lu majority. Ara ah, majority náà ni pé ẹ̀rùn. Ǹjẹ́ àwọn ìtàkì olùrìnlára nínú ọ̀páta àbáyánú? Bẹ́ẹ̀ni pé ní bá ti mú ìfọ̀míṣọ̀ wà bá bá tàrí ìgbà náà pẹ̀ǹtẹ̀pẹ̀ǹtẹ̀ wà bá tàrí ìgbà Bá ti pé wá báyìí ẹ̀kọ́ kọ́ náà ẹwà máa fúláyà àbí spánà ọ̀bá èèyàn mú fúláyà ẹ ti tù tí ọ̀bá gbọ́. bàtà bá ìyá ló. ẹgbẹ́ ìdókòwò tó ń ju fúláyà lọ́tọ́ bá lè pọ̀ ẹ̀fọ́ ẹ̀fọ́ kẹ́ wò pé tí òótọ́ ni tí ń wí lórí ìdàdó yìí bẹ́ẹ̀. bàtà bá ìyá ló. ó mú pé èèyàn lẹ́gbẹ́dẹ́ tó gbogbo ti ń gbọ́ nígbàgbọ́. ó mú pé ẹlẹ́dẹ́ gbogbo ti ń gbọ́ nígbàgbọ́. yálà nú ayé àbínú ẹ̀sìn. bẹ́ẹ̀ náà ni gbogbo wa àtọ́ ọgbọ́ tó torí ẹ̀rù náà. ẹni kan àfáà kan kìíní kan òkìtì kìíní kan omi agbára agbára omi agbára òkúta agbára nǹkan. gbogbo àwọn ìtọ́hún gbọ́hún tó ọba ti kọ́ tó ọba dé ìtìtò mọ́ ìgbọ́ gan ni ìpìlẹ̀ rẹ o. tàbí jàbàtà ni o. jàbàtà rẹ. yọ̀ọ́ jàǹbá rẹ. <laughs> tọ́ ọ bá ti gbọ́ wọn yẹn má gbà bẹ́ẹ̀ nínú ẹ̀sìn. kí ló bìí ṣe bàtà báyìí àná. bàtà fún ti kíní ìlà àtùmọ̀ má gbọ́ náà o. tọ́ bá tètè gbọ́ ni à ń sọ fún ẹ o ní tẹ̀sìn àti níta ayé wọn ní ká máa fi bàbá yín hàn. bàtà báyìí àná. ayà ìwà kọ akótánímọ̀ Bí n tó ọgbọ́n nípa ìyàwó rẹ̀ lọ́jọ́ òdìgbà tí ìlú ńgbà tó dé. Òun tó ọgbọ́n nípa ìyàwó rẹ̀ òdìgbà tí ìlú ńgbà tó dé. Ìwọ ìyàwó bá kan náà. Ìwọ ìyàwó. Káà ní kí wọ́n fi yan ọkọ rẹ ni pé sórí dọ́lọ lẹ́ẹ̀kan. Ọ̀dọ̀ ìyàwó mi náà lọ́lọ́. Ìjà àtúntà inú mi lára ìmọ̀lọ́ sájà bẹ̀rẹ̀ ọkọ̀ bá dé ọkọ̀ bá ní sàlámà lẹ́kùn sàlámà àtàlà tó máa lékùn náà ní ìrìgì ni ní ọmọ já ìyàwó bá ń dá lóhùn bá a ah, tí ah, aláàṣẹlẹ̀ ìwọ́ tó ti máa já dáàdì ńgbà mọ́ ń lọ nígbà mọ́ á dé ní ìsìn tó wà á wẹ́kọ̀ mi kí lọ́sẹ̀lẹ̀ kí ni ọ̀tẹ́lẹ̀ ẹ sì bíléèrè bíléèrè kà jẹ́wọ́ wọ́n bá ti ń jẹ oúnjẹ alẹ́ ọjọ́ náà oúnjẹ ọ̀sán ọjọ́ náà

pírẹsidẹ́ǹtì ààrẹ tí aráàlú aráàlú sáàrẹ. ǹjẹ́ àtúntà tuntun ìjàmbá nínú kájà ìyanu. pàápàá jùlọ lákòókò tá a wà yìí pẹ̀lú àwọn olóṣèlú oríṣiríṣi nǹkan ló ń gbọ́ ọlọ́run ló máa yọ ọwọ́ tí wọ́n pa mọ́ Ahmed Tinubu ẹni tí ò sí ni wọ́n máa kó sí kó sí rí yẹn lórí gbogbo àwọn ọmọ nàìjíríà one one million lẹ́yìn kọ́ máa wọlé fọmọ nàìjíríà pàtàkì. ǹjẹ́ àtúntà ti kún ìlànà ìrìn àgbàdo àbáyé àwọn. bàbá bàbá òjì máa ń kẹ́kẹ́ ń tiẹ̀ o ẹ̀yọ́ wa máa ṣílẹ̀ sí ọ̀nà pé one million times two hundred million ọ̀pọ̀ two hundred million two hundred and kìíní kan million ní àwọn ọmọ nàìjíríà mm. one million times two hundred ó yìí lọ́wọ́ àmọ́ àfọ́ pé dojúmọ́ ìgbà àti ẹ̀ka lóṣù ní pawó yẹn lọ́ọ̀bà tí pè pé kò ní dáa fún torí. ìjà òǹkà ọ̀pọ̀ àwọn èèyàn kan wà nísàlẹ̀sàlẹ̀ ètò ayé máa wà lókè máa ṣiṣẹ́ ń tọ́lájú ìmájì fún mi tó wá jẹ́ sí pé one one million lọ́yẹ tí one one million máa wọlé lọ́fẹ̀ẹ́ láì ṣiṣẹ́ ni àbí ìlú wo ni a ti pé rẹ ah, bẹ́ẹ̀ ni bí àbá wa jẹ́ sí kóta pàǹtí ń gbà míì oríṣi information ni ọmọ gbọ́ tó oṣù bá dé ìtìbá. ọ̀nà ah, twenty five àti thirty lẹ́ẹ̀kọ́ gbà ọwá oṣù míì ti wá wọlé adé alòdì ten ọjọ́ kẹwàá oṣù tó tẹ̀lé oṣù ẹ̀kọ́ ti gbowó kò tíì gbowó oríṣiríṣi information ni wọ́n máa sọ wọn ni mẹ́nẹ́jà wa ti gbowó kò sí báǹkì ni wọ́n fẹ́ gba interest lórí ẹ̀ ní níbo ló ti gbọ́ ọ. ìjà àkùnkà tí mo ń bí náà wáyé ọ̀rọ̀ padà wáyé Tẹ́lẹ̀ gbogbo ń táwọn wí kiri fẹ́ ní ọgọ́ wọ́n ní kọ́ ọgbà ẹni. Lórí wọn tó ń sọ̀spẹ́ẹ̀tì ọ̀gá tẹ́lẹ̀ kò ní ọkọ̀ lówó iṣẹ́ rẹ̀ tí ò sì ti jàǹbá sí ọ tó ń ro jàǹbá sí ó ti ń yọ àlùbáríkà ní owó tó fẹ́ gbà lọ díẹ̀ díẹ̀ ní tí ò yá nìyẹn. Tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń gbowó lọ́wọ́ ìjọba ọ̀pọ̀lọpọ̀ ẹni gbọ́ lọ́wọ́ ìjọba. Àtọ́ bá o dúró dáadáa. Tó bá dúró dáadáa. da síjọba wọn. Lẹ́mìí rẹ̀ da síjọba wọn. Owó tó ọgbà yẹn bó

ẹni tó wá wà ní tòsí ti ẹnì wọ́n rí òun lọ́ọ́ máa fún lépè pé olórí burúkú ti ra ká ó wà ló fi ká ẹni ẹlẹ́ni sì lówó lọ́tọ̀ ní ti ẹni. ǹjẹ́ àtúntà inú ìlàbá inú bàtà ìyàwó báyìí ni olúwa ń pè wá pé tí ẹ ní information tó bá wá bá wa ní ká máa confam. fàjàgbá ìyanu. yálà ìjọba làbájẹ ni wọ́n ní ká máa confam síbẹ̀ lórí àbíbẹ̀ ẹ̀kọ́ àbábájẹ ẹlẹ́yọkọ̀ọ̀kan láàrin ara wa ká máa confam síbẹ̀ ni àbí kò rí bẹ́ẹ̀ tá a bá wá ṣe bẹ́ẹ̀ máa gbọ́ ọ̀hún ká bá bá ẹ̀ létí pé má ṣe nǹkan tá a bá wá ṣe ń ní àti ń bùrọ̀ ọwọ́ àjà sí. ẹ̀rùn tó fi ohun ọ̀hún náà ní dáadáa. wọ́n lẹ́ ti o. tó fi ohun náà dáadáa. wá wá máa implement ẹ̀ lórí gbogbo àwọn abẹ tí mo ṣàkẹ́tàn àyà yẹn lọ lókè lókè wípé à ah, ọkọ àti ìyàwó ó ti sì ọkọ ti sì sí ìyàwó rẹ̀ ah, i'm sorry my dear kí ló mú ọ sorry kí ló kí ló bú lọ wà tó fi dárí gbaná jẹ lára kọ̀kọ́ tó wádìí. ẹ̀rùn tó ti mú ọ̀nà mi dára. wọ́n ní ọ̀nkọ́ ah, mẹ́mẹ́ wọn tú láàsì ní yóò rí bẹ́ẹ̀. ìwọ́n ní tààlí ilá wọ́n ti ṣe tààlí ayé lè kẹ́ ilá. تصيبوا قوما بجهالة أن تصيبوا قوما بجهالة Jẹ́mọ́lì ta ni tí ìlú sínú rock life láyé òun náà lẹ́tí jẹ́ sí gbogbo pàmítà tó bá ti wá bàbá rẹ̀ hákà hákà ń gbogbo ẹ̀ lọ́dọ̀ tí ẹ̀. Hmm, òdodo ni. Ẹni tó ẹni bàtà àbábẹ́ ti gbogbo ọmọ mi jà ara wọn lẹ́ni tó ṣẹ̀ láyé yọ pọ̀. أن تصيبوا قوما بجهالة kí ló fà á torí wípé àmọ́ wádìí ìjìnlẹ̀ pé sóòótọ́ ni kìíní ẹ̀ tó fi jẹ́jú tí ọ̀pọ̀lọpọ̀ information tí wọ́n máa ń gbé wá. ọ̀pọ̀lọpọ̀ information tí wọ́n máa ń gbé wá. díẹ̀ ń bẹ lódodo. díẹ̀ ń bẹ lódodo. kí n tàkù ọ̀rọ̀ tí gbogbo ní ìsọ̀nbọ lórí ilé ìsìn náà báyìí. gbogbo ìpèròyìn. torí ìròyìn tí wọ́n wọ́n lè ti sign agreement pẹ̀lú àwọn àwọn àwọn kílẹ̀pẹ̀ àwọn àwọn akíní wọn tó jẹ́ sí pé àwọn ni wọ́n fún ẹ ní láńtẹ̀ wọ́n ti sign agreement pé irú ìròyìn báyìí ò gbọ́dọ̀ sọ èyí tí ò gbọ́dọ̀ jẹ́ ní àkọ́kọ́ tí ó máa gbé ìròyìn <clears throat> ìròyìn tí ọba gbọ́ níbi báyìí náà ní kọ́ máa ti gẹ́rin. Nígbà ohun tá a bá fà sínú agbègbè àbí bèrè ní ìfàrán jáde. Wọ́n ti sáyẹn o. Ló fi jẹ́ pé tí BBC bá gbérò nìkan ní. Gbogbo àwọn ilé iṣẹ́ ìròyìn jẹ́ńkẹ́jẹ́ńkẹ́ tí ń bẹ lọ́dọ̀ tó ń bẹ̀ wó ń tẹ́wó ń sẹ́yìn. Wọ́n tàbí ìgbà ni wọ́n máa polówó ẹ̀ káàkiri. BBC wàá jẹ́ Kùránì àtàgé ìdìbò. Dáadáa fi gbogbo tó bá sọ lòdodo. Àwọn tó wà ń bẹ àwọn Júù ní àwọn àlàfẹ́ BBC. Èyí tó bá pépà wọn ni wọ́n pè síta. Èyí tí ọba ti pépà wọn ni gbé síta. Èyí tó bá jẹ́ kó pépà yẹn máa dá wọn ni gbé síta. Ó pépà ara wọn nìkan ni wọ́n mọ̀ gbé síta. Wọ́n ní kẹ́ ẹ tọ́ra gbogbo àwọn ilé iṣẹ́ ìròyìn tí ń bẹ. Gbogbo ilé iṣẹ́ ìròyìn ti ń bẹ. Àtàwọn àròyìn tí wọ́n náà ń gbọ́. Àtàwọn àròyìn tí wọ́n náà ń gbọ́. Lọ́ọ́ mà pé kì í ṣe gbogbo ẹ̀ lódodo. Gbogbo ẹ̀kọ́ lódodo. Ẹ̀ẹ́n kìnnìkan Títa tọ̀yọ́ ni, àbí tọ̀sún ni, àbí ti Kwara ni, àbí ti Lagos ni. Gbogbo títa yẹn o kìí ti wá yìí ní fi ń sọ̀rọ̀ o. Ìpìlẹ̀ wọn ni wípé ọmọ àtọ́bá ti gbọ́ nǹkan bẹ̀ kó lu ayà yìí bẹ̀. Ẹni tó sí ìgò ọ̀pọ̀ náà ń bí dáadáa. Àwọn ìṣẹ̀lẹ̀ má bàa fi máa dìbò lójú máwọn èèyàn tí ọ̀yẹ́kẹ́ dì. بما أن تصيبوا قوما Jàhálà jàhálà tí wọ́n wá mẹ ẹ̀rú bá àyàn ọkọ̀ ń bẹ́ ẹnu pa agbọ́ròyìn àwa àgbàgbọ́ àti dára ìmọ̀. Àwọn kò sí ibú kọ́wọ́. Ọlọ́run ní jàhálà. Kí ló adé tó bá wọn tí bá náà lè yàn máa kù láwùjọ kù nílà káyì ọwà tó ó kò láwùjọ kó nímà ó dá láì màkà lẹ́ẹ̀kan náà àbí akékeré yẹn wà bí n tọ̀ ó léwu púpọ̀ ní. láti sọ pé a ń. ẹnu fíìmù ọ̀nà ìjà ara. gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀ sí sàrì màkà sáyé ibi tọrọ rẹ̀ ọjà sí náà ni pé yóò ṣe báyìí náà. ìjà àbámọ̀ tó nínú àyà Gbogbo ẹnikẹ́ni tó bá ti fi jàhálà àyèmọ̀sán tó bá ti tètò ayé rẹ̀ yóò jẹ̀ka àbámọ̀ náà ni. Bẹ́ẹ̀ni تصبحوا على ما فعلتم نادمين فتصبحوا على ما فعلتم نادمين wọ́n ní màtó sì fún tẹ́ ẹ báyìí lè gba gbogbo ń tẹ́ ẹ bá ń gbọ́ tẹ́ ẹ báyìí lè gbàgbọ́. tẹ́ ẹ gbàgbọ́. tẹ́ ẹ wádìí tẹ́ ẹ tètè ń gbà pé haka haka òdodo ń gbogbo ẹ̀. ẹ ẹ ta ìmọ̀ kan sáyé ẹ kò bá ìmọ̀ kan tẹ̀sẹ̀ bákan náà. ní ìfún àná máa fà àìdùn ní àdínì wọ́n ní màá tún ṣe fún àná máa fa àtúnyá dì ní àtẹ́ bá ti wá lè ṣiṣẹ́ ò ẹ̀ kẹ̀kẹ́ àbámọ̀ ń parí ayé náà ni. tálọ́fẹ́ kẹ̀kẹ́ àbámọ̀. Wọ́n tó bá fẹ́ jẹ̀ka bá máa gba gbogbo ìfọ̀míṣà tó bá rí máa gbà. Wọ́n tó bá fẹ́ jẹ̀ka bá máa ń jẹ tó fẹ́ sọ pé àà ah, òkúrí ó àtẹ́wò kọ́ àyà máa bẹ̀rẹ̀ báyìí máa kọ̀m̀báàmù máa yẹ̀wò sóòtọ́ ni àti kìí sóòtọ́. Hmm. Àyà tò ní ọkọ̀ wa báwo láti bá ara báwo láti lo ayé wa láti ráyé wá. Báwo láti lo ẹ̀sìn wa? Ẹ̀sìn wa. Nínú ayé ni mo ti lo àyà yìí jù fún wa. Nínú ayé láti lò jù fún wa. Mi ì tí ì ẹ̀sìn náà ẹ̀sìn fún wa. Wọ́n ti darí ẹ̀sìn náà ẹ̀sìn fún wa. Bàbá gbọ́dọ̀ ẹ̀sìn ìlú kẹjá nìkan ti ẹ̀sìn ìlú kan ní ìsìn tó ní kílógbò ẹ̀. Àyà Kùránì ọlọ́run ọba sọ pé wàtálà kú kàkọ́ ìmọ̀. Wàtálà kú kàkọ́ ìmọ̀. ará ìlú kókà làwà kókà ń bẹ́nu kòrán a ń bọ́ lọ́wọ́ àkọ́kọ́ tó ọba ti lè tẹ̀lé ìpàdó. ṣé ọmọ àyà máa bá àlùtò láàrin. àkọ́jọ́ bí àdìgà nẹ́bàá Muhammad kan sọ̀rọ̀ wa ọwọ́ àti ní Ah, bí àdìsí pé ẹ má kọjá níwájú ẹni tí wọn dáná bí sọ fún àtọrọ lọ ah, ah, bí ẹni tó fẹ́ kọjá níwájú rẹ tó bá ti kẹrin fálí yóò kọ sílùú ànábì ní fálí yóò kọ sílùú ó ní yà bàjá lára bíbá ní kọ yà pa. Bàlọ́ Ó ti máa lo bá ti gbọ́rù nǹkan má ti o. Ó jà O ń tún pé èmi ni pé èmi ni mufti, èmi ni mufti náà, èmi ni mufti jàjànú àti èèyàn. Kó jẹ́ kó yè ẹnìkan kan ò ní rẹ̀ nínú ẹ̀sìn nídùú tọ́ba ń tọ́ mọ́gbà o lọ yẹ̀wò dáadáa kọ́ mọ́ba àti tàbí àwọn abẹ́jọ́ tí wọ́n tẹ̀ ká. pẹ̀lú mi ò ara àìsùnláàdì. bẹ́ẹ̀ láàrin inú kùrúà dápọ̀ àwọn bàbá wa má pé kùrúà fáránwò ni kùrúà wọ́n sọ di kùrúà má rò pé kùrúà ló fi Yorùbá kọ́ kéwú ni wọ́n sọ di báwọn kùrúà òṣùlù òṣùlù ni àbídà kùrúà ni amafikíwù tí ọba ti gbọ́ fatiwa kan nínú máa fòrò àná ọ̀nkọ́ kẹlẹ́ mi jẹ́ mẹ́ta yìí náà tàbí ọba ń sọ nípa ìrún náà ni àbí nǹkan tó ń jẹ́ ẹtí gbajú. Tọ́ ọba ti gbọ́ kan nù máa kúrò àná. Tọ́ ọba ti gbá ìkan nù máa kúrò àná. Tọ́ta kò yìí tí tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Wọ́n o. Ìgbà akúnta ìhòòhùn ìnáwó ìmọ̀ bá dára ìyàwó. فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين وإن فتصبحوا وإن àti sọ́ọ́rà ìtumọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ tí máa mú ìtumọ̀ sọ ìrúra náà ní pé sọ́ọ́rà tó àbí ọmọ lọ́mọ ọlọ́run ní ẹ̀fà tó sì dé. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yin ti gángẹ́dáńgá pé ẹ̀jẹ̀ ká bá màá ra yín yá gágá tẹ́ ẹ bá ilé gba gbogbo òròyìn tí wọ́n bá mú wa bá yín á ẹ̀sìn bẹ́ẹ̀. Fàtún mi ló wà lára fàáìsùn náà dé ní wọ́n á máa fẹ́ jẹ̀ka àbámọ̀. Gbogbo ètò bá tọ́ ni eré ìbàjẹ́ fi fura. tó àwọn àìsùn ní Ọkàn bá kó ti bàjẹ́ ní bá bàjẹ́ sábà yọ fún mi. Ah, kò náà báyọ̀ máa ọwà pìkà ha ní ọwà máa tàbá máa. ní àwọn àìsùn ní Tọ́ ah, eléyìí náà ni. ọmọ yìí ìtumọ̀ àyà yìí ní tá a máa ń pè ní ògèrè tafsir ògèrè tafsir nìyẹn ògèrè tafsir yìí náà ni kálọ̀ ọmọ pé gbogbo ń dáwí ń bẹ̀rẹ̀ pé àwùjọ tá a bá fẹ́ kọ́ látúnṣe. àwùjọ tá a bá fẹ́ kọ́ látúnṣe. àbọ̀dá tẹ́lẹ̀ tá a fẹ́ kọ́ bàjẹ́ káfíńáyà yìí ti àkọmọ̀ náà wa. أبي شعارهم قوله تعالى يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا يا أيها الذين آمنوا قل آية mo níbi àárín pé ń já àkùnfà sí fún ìyàwó ìyàwó فتبينوا أن تصيبوا قوما بدعاء ní gbogbo òlú tó ti ṣe àyà yìí àkọwà náà jẹ́ ìlú yẹn ò ní lu onílù. Ah, ṣé pé àwọn fásitì máa ń lu ìlú ń jẹun? Àwọn fásitì wọ́n máa ń lu ìlú. Wọ́n dáhùn síbẹ̀. Alàǹgbà eh, tí ó tí bá ti lanu báyìí alàǹgbà ó ti kí ni? Yọ̀wọ̀ wọ́n ní ẹ máa báyà yẹn ti ẹ̀yìn aráàlú pọ̀ kan síra wọn. Tó fi pé ààrá àwùjọ tó dà tí ìṣèpánidé tàn dàrú ni àyà ìlú àyà ààrẹ ah, bí tọ́jú àrùn tí kìí ṣe foundation tó dẹ bí n rújú àyèmọ́lò ààyè yìí ààrẹ ah, àwùjọ ilé ẹ̀kọ́ tọ́jú àrùn tí kìí bá ṣe pé òun lò ààyè yìí lọ́jà àrùn àmọ́ ah, ní gbogbo ohun tọ́jú àrùn bí wà náà ní ìbẹ̀rẹ̀ tó tó débi tó wá dé tó wá bàjẹ́ dé nì nítorí ìdí eléyìí eléyìí ògèrè ìtumọ̀ ààyè yìí afẹ́ náà ọba ntí eh, eh, wọ́n fi wà sínú ààyè yìí kí wọ́n ní pátá báyìí yànú iṣẹ́ ńlá ni. iṣẹ́ ńlá ni ó. mọ́ṣà àbí ìgbaraka ọmọ èèyàn ń gbà míì ó lè jẹ́ ó gbàgbé bàtàbáyà nù. ọ̀gbọ̀n bá nù ẹnìkan nílùú òkèèrè wọ́n ti ń sọ̀spẹ́ẹ̀tì ọkọ ìyàwó ní tipẹ́ pé gbogbo owó tó bá ti rí ìyàwó ẹ̀ ní máa kó. ìyàwó ẹ̀ máa kó fún. pé ìyàwó ti gba ṣòkòtò ní ìdí ẹ̀ mo fẹ́ fún mi lápò sí ẹ̀yìn o. bàbá ń sìn wá wá. ọmọ rẹ̀ wá bàbá ọkọ. bàbá ọkọ ọkọ rẹ̀ wá. wọ́n wà láwùjọ ń jọ náà ọkọ wa tọwọ́ kò. ọkọ tọwọ́ bá kò. ọwọ́ á fún ìyàwó kọwa ó fún ìyàwó ẹ̀. owó òkèèrè kọ́ wá kó fún owó nàìjíríà ló kó fún. owó nàìjíríà ló kó fún. bíi one one thousand bíi mẹ́wàá tó wo náírà lẹ́yìn kọ̀ọ̀kan fún ni àbówó lóhùn. kí ló fà á torí pé ọpọlọ òun ó ti sẹ́ẹ̀tì sí pé á ah, gbogbo ọmọ mi bá ti rí ìyá ah, ìyàbọ̀ ni ó gbà lọ́wọ́ rẹ̀ ìyá <laughs> ìyàbọ̀ ni má kó fún ah. ẹ rí nìsín kọ̀ǹtítà tí bàbá wa ń bẹ̀rù nìsín bàtà báyà ni ó ṣòro lò yóò ṣòro lò fún láti nílò kátẹ bírèkì ní bàtà báyà náà dáadáa ìfẹ́ ń bẹ́ẹ̀ lọ́wọ́ bọ́ ọ bá ń rí lò láwọn àkókò kan àwọn kọ̀ǹdíṣàn kan lè bá ọ ilé ti pé ó ti gbàgbé ó lọ sí ìdájọ́ ọyọyọyọyọyọ ẹ̀fúnlẹ́gba ọlọ́mọ iye ọmọ tó ọ̀sẹ̀ báyìí olùrànlọ́sí ìmọ̀mù amáàlì tó àhìmọ̀ ọ̀bá wọn wà nínú Màdínà ìjọ kan wọn ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lọ́wọ́ bàbá kan àtìyá kan nílùú kan wọ́n wá fẹ́ kí ọmọ àwọn wọ́n fẹ́ ká bọ́ ọmọ wọn. náà lọ kéwú lọ́dọ̀ ìmọ̀mù amáyélé kẹwàá sí wọn. wọn wà lówó tí wọ́n fi hàn. wọn lówó tí wọ́n fi hàn. wọ́n wá talé wọn. wọ́n talé wọn. àyàn bá bẹ́ẹ̀ kọ́ o dábàá ní mùsùlùmí ọ̀bá bẹ́ẹ̀ kọ́ ìwọ lọ ọmọ mùsùlùmí tí à ń mùsùlùmí tí òun rí ń tẹ́ kí sí mùsùlùmí gidi nìyẹn. Hmm. àtà àmọ́ talé nítorí ká fẹ́ kẹ́kọ̀ọ́. àmọ́ talé nítorí ká fẹ́ kẹ́kọ̀ọ́. à ń tẹ̀ hmm. ìsínbẹ́ òjò ah. àmọ̀kọ́láwò nìkan ní gbé káàkiri. Ah. ó sì ra fóònù ńláńlá. tọ́ bàbá ọmọ ìlú ara àwọn bàbá àti àwọn atalé wọn. wọn. wọ́n wá fi fún ọmọ yìí ní owó kọlọ fi kẹ́kọ̀ọ́ lọ́bẹ̀ náà mọ́ rẹ̀. kọlọ fi lọ́bẹ̀ fi tí wọ́n á Eh, wọ́n wá rí i ọ sọ̀rọ̀. nígbà tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ah máa máa rí á dì púpọ̀ mbẹ́. ìjẹ́ ìṣe máa ń sọ pé bá a eh, ah, àwọn kẹ́kọ̀ọ́ lọ́wọ́ oh, fún oh, ní wọ́n Imam Malik ó ní àwọn àdìgún nígbà tí wọ́n ti ń sọ̀rọ̀ báyìí Imam Malik wá wọ́n ti di màdùn pé alẹ́ ìka bí ọmú wọ́n sàrà mú lọ sá wọ́n fún ní dọ́là bíi mẹ́ẹ̀ẹ́dógún wọ́n máa lù tán ọwọ́lé padà akásùnwò bọ́yá yọ orí rẹ̀ ó kú ọjà ká wà ọjà ọlá wà lọ́jà òṣèlú tó wọ̀ wọ́n wà nílé ẹ̀kọ́ àgbọ̀dọ̀ tí ń tó wà ń tọ́lọ̀ ń fẹ́ láti ilẹ̀ tọ́bọ́ wá jáde nílé ẹ̀kọ́ tán fún fún ìgbà náà tọ́ fún wọn rìn nípa méjì rẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún ní mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n fifteen wọ́n na fifteen tán ọwọ́ parí wọ́n ní ọwọ́ ń sọ fún Imam Malik rahim ọ̀gbọ́n ọ̀gá wípé ẹ̀ka àbòsí wọn ni òun béèrè ní tẹ́yìn ilé lòun fi wá kẹ́kọ̀ọ́ bóun ò sí láti ìsìn kankan mú gbogbo àti ẹni wọn máa lu ohun gbogbo àti ìsìn lọ́tà kí ló wọn àti títẹ́ ńlé báyìí. ǹjẹ́ àgbẹ̀yìnbá ṣe tó ń ìrìn bàjẹ́ báyìí àmú. ọ̀sán síbẹ̀ nígbà tí wọ́n á rí báwọn mọ́mọ́ Malik rahimahullah ta'ala wọ́n sọ fún wa ní sọ fún mọ́mọ́ Malik pé ah Sọ́mọ̀ rí àárín tòṣe gbogbo ọmọ nígbà ààrẹ dáwọn àrùjọ ní ààrẹ ní. Lọ́mọ̀ máa rí kìí ní àdáàmà díẹ̀ lórí ẹ̀sẹ̀. Bàbá àti bí àwọn ọmọ àdúgbò kan tọ́kàn wà á sí bàbá àti ààrẹ talé. Lọ́sùn wá kẹ́kọ̀ọ́ lọ́wọ́ fún àárín kọ́ọ̀sì. Ok, bàtà mélòó mo lọ ọ̀kan ní mẹ́ẹ̀ẹ́dógún ọ̀yà ẹ̀fọn láti ti kó o fi ṣe kàfàrà omi pé bọ́lá wọn kúrú ṣèlú pé wọ́n ní ọkùnrin ọmọlúwàbí òun tó jẹ́ eh, ẹni tó wá ń jọ náà wá ń sọ yí pé pé ah, à ah, fún ti àálù méjì mẹ́ẹ̀ẹ́dógún lọ kìbá kìbá. ǹjẹ́ àkúńká ní gómìnà ìlànà ìlú látàbà ìyanu. kárí ní ọ̀sẹ̀ tó ti báyìí lọ nígbà tí a ti dùn sí pé ìpè náà á máa tẹ́sí ìlú mi o mọ̀ ń kára tó ti pọ̀ jù àti kí wọ́n ṣe àlùmí tó tájú kí wọ́n gba àdíjì mélòó láti lọ yìí tó wá ẹ gbogbo àwọn nǹkan ẹgbẹ́ fátà bá yà nú ó nílò kí ọmọ kọ́ṣà ara rẹ̀ pàtó sì bí wọ́n àrá máa ń bá a. bàbá àdúgbò ń kúrú sí àbáwá. فالآية الكريمة وني آية على مريتا وانبي ترشد المؤمنين في كل زمان ومكان أم قبوا ومؤمن بقوا يا تني بقوا يا تابا بقوا استقبال الأخبار استقبالا كريما وني بقول لازم information ها ولا ما في وبا ما MTN كني كان يتل wọ́n ní agbada àwọn ni ò lo mask mọ́nìsì ẹni wọ́n wáyà náà lò báyìí alùmọ́hìn agbada tó ń wọ́n rí pé wọ́n tóbi kìnnìkan bíi bí ìlù sórí ẹ̀ báyìí òun ní ní jí ọ̀rọ̀ mú àwọn oníjí ibẹ̀ ní tọ́ba ti fẹ́kọ̀ ní ìkíní náà ni ó ń communicate pẹ̀lú fóònù rẹ lórí atẹ́gùn níbi níbi tọ́ba wà ó máa ń da ọpọlọ àwọn tí wọ́n bá ń gbé sẹ́yìn kúlé lé wọn tó ọlọ́run sàmì ọlọ́njọ́ lálàáfíà o ọjọ́ ọmọ fún gbogbo atẹ́gùn tó ń mí wọn ti dà nǹkan nú ẹ̀ kẹ́míkà ti wà ń bẹ̀ báwọn ẹ̀bọ́n wa ti súnmọ́ ìyàn tó bẹ́ẹ̀ ni wẹ́dà àdúgbò tó wà tó ti bàjẹ́ tó bí ìgbà tí kọ́mpínì ti ń ti nǹkan olóoru jáde bá wà lẹ́yìn ìpìlélẹ̀ rẹ̀ èyí kọ́mpínì ti ń ti nǹkan olóoru jáde pé èké ní gbogbo gbà tó bá wà lẹ́yìn ìpìlélẹ̀ rẹ̀ ẹ̀yìn tẹ́ ń gbé bẹ̀ yẹn ẹ wò ẹ máa múra lẹ́ gbogbo yín ó ti kí ni yọ lágbára àwọn oríṣiríṣi àtàní ọmọ ṣe wọ́n ní báàgì máa bá kẹ́yìnfà náà ṣàkóso àkùbárò báàgì bóun láti máa gba information lọ́nà tá a gbà balance ṣùgbọ́n bò láti máa gbà ó náà ni wọ́n sọ fún wa báwo ni a sì máa gba information tá a sì máa rí gbà tó sì máa bọ́ sí wọ́n ní bò láti máa gbà. bákan náà báwo láti pa gbé ní ìbágbé tá a máa máa pé ah eléyìí ni màá sọ ọ́ ní ti eléyìí ah! orí ẹ̀ pé ọmọ ntọ́tọ́ ọmọ ntí ọyẹ ọ̀làjú yamalẹ̀ yẹn lajú ọmọ àti ọ̀nà nìyẹn. وبهذا التحقق وبهذا التحقق من صحة الأخبار يعيش المجتمع الإسلامي في أمان واطمئنان. wọ́n ní tó bá jẹ́ sí àwa àwùjọ àwa mùsùlùmí bá dúró dídí pẹ̀lú ayà yìí wọ́n ní àwùjọ yóò fọkàn balẹ̀ kò jẹ́ sí ilé ìbúlọ́kì ilé ìbúntà rẹ̀ ilé àfa àlàbájá àkíní kan sí òkíní kan. ìjọba ìmọ̀sáàsì báyìí wọ́n ní yóò rí díìsì gan wà pé. wà pé bọ́ọ̀dà àìlẹ́dẹ̀ lọ tàhásù àlẹ́ àlọ́sọ̀dà nínú min àṣà. yá ayọ́ lẹ́dínà àmọ́nà wà á dá ní bá wọn. wọ́n ní yá ayọ́ lẹ́dínà àmọ́nà ẹlẹ́ẹ̀kẹta ní sọ́tù ọjọ́ráàtì yìí. yá ayọ́ lẹ́dínà àmọ́nà. wọ́n ní nìdá ń sáàlì. wọ́n ní ìgbẹ́ ẹlẹ́ẹ̀kẹta nìyẹn di wọ́n tí wá ń bẹ̀ yẹn torí pé ọ̀tọ̀ ni àwọn a fẹ́ bẹ̀rẹ̀ tọ́pìkì tọ́pìkì mara ọ̀rọ̀ ayà mara àrùn àkọ́kọ́ tọ́pìkì tó ń tú ìjọ̀tọ̀ ni ó ti parí nígbà tá a fi wọ́n wá dá wa padà bí a tún pè yín padà sí aya mi ìlànà ẹ̀sọ́ yá ayọ̀ lẹ̀ dínà. wọ́n ní òun náà ní ẹ̀kọ́ táwa àṣà máa mú mi ní ọ́n ti máa bára wa gbé láàrin ara wa kò sí kò síbi tẹ́ rí tí màdàrú dé tí nǹkan bàjẹ́ sí àbíkọ́jẹ́ sí pé tó jẹ́ foundation àbàjẹ́ òun ni pé a verify àwọn information tá à ń gbọ́. bàbá ṣùgbọ́n náà lánàá ó ti rí bẹ́ẹ̀ náà ó ti rí bẹ́ẹ̀ náà ó ti rí bẹ́ẹ̀ náà. ẹbí orí pé ńgbà tó lọ àwọn tí wọ́n máa lọ yẹ̀ wọ́n wò yẹn. àwọn tí wọ́n lọ yẹ̀ wọ́n wò yẹn. bóyá nǹkan kan ní sínú ayé pé ọ̀tá ń lé nǹkan kò tètè lé bá ọba lọ lọ́dọ̀ yẹ̀ wọ́n wò kan. ọba sọ fún un pé wo ìyá rẹ ní bẹ àṣírí àìmọ́ pọ̀ sí fún ọ ìyá rẹ ní bẹ ń ìyá rẹ ní ti hmm, ọ́ ọmọ ọba gbógun ti Àràbùn tí èèyàn bá sí èèyàn nígbà tí wà kékeré ní oṣù onye ọ ní oṣù tí ọjọ́ ògùn tí ọ̀sẹ̀ ń jó mu àlùkọ́lẹ̀ ọmọlẹ̀ kọ́ fọ́rí ẹ̀dá rẹ̀. Ṣé ń gbọ́ wá dàgbà tán tó yẹ kọ́ ọmọ àtàǹfààní fún? Irú òmùgọ̀ ìyá àwọn wá lè léwu náà. Kí èèyàn kọ́ lé tán ti sẹ́nu bá wọn sọ̀rọ̀ náà ni أي يا من آمنتم بالله حق الإيمان إن جاءكم فاسق بخبر من الأخبار ولا سيما الأخبار الهامة فلا تقبلوه بدون تبين أو تكبر. wọ́n ní gbogbo òròyìn tó bá wá bá yín ẹ má máa gbà á ẹ máa yẹ̀ wò ẹ tú ẹ tú palẹ̀ ẹ wò tọ́lọ àbí ọ̀nà tí ọba ti lọ ẹ dà padà ìròyìn ẹ̀sìn ni o. عبيرون يا يي أها وإعادة الخطاب بيا أيها الذين آمنوا وفصله بدون عاطف للتخصيص هذا الغرض بالانزمام فالجملة مستأنفة استئناف ابتدائية. آه أرى ابن عاشور الطاهر ابن عاشور نعم وتقم لا تنبيه رحمه الله تعالى وأوثر في الشرط حرف إن الذي أصل فيه أن يكون بالشرط المشكوك في وقوعه بالتبيين على أن بالتنبيه بالتنبيه على أن يكون نادر الوقوع فلا يقدم إليه المسلمون عليه عليه المسلمون أي وين أو آية نسي أجواني ولا لابتهم بنسي أي آه، بنا ما كبرنا قلوا الله بهم إن جاءكم فاحش أي بيوتي نعم بابا تريد Èyí ti àwọn àdúrà báyìí àtúrí ọlọ́run ààrẹ ń gbọ́ ọpọ́ o. Irun. Ọ̀dà máa bí ìdílé ẹni tẹ́ ẹ̀tọ́ ẹ̀dá máa ológbò dídé bẹ̀rẹ̀ ọ̀ irun àbí irun irun tó ọba ti ní irun nínú ọgbẹ́ kalẹ̀ ọwá ní ẹ̀sán níbi tọ́ ọ bá ti báyìí yóò rí báyìí fún ọ yàgbẹ́ májẹ̀mú wọ́n ní májẹ̀mú wọ́n ní májẹ̀mú pọ̀ dáa máa lò ní èdè Islam májẹ̀mú ihun tiẹ̀ tàbá wá rí wọ́n ní kalẹ̀ ọmọ àpòjá bá lò wọ́n mọ́tà bá lò ó fún májẹ̀mú tó jẹ́ sí pé àrùn dáhùn tó tó fi lè tẹ́lẹ̀. Ah, ah. wọ́n ní tá a bá ti rí irun wọ́n ní májèmú táǹtì méjì tì mú ètò ìdè tẹ́lẹ̀ mọ́ ní tá máa ń lò fún yẹn wọ́n wá lò láàrin ìpín ń já fún fáàtì fún bìrì wípé mọ́jọ fún àwọn sọfún àwọn táǹtì tẹ̀sí ìlọ́lá ẹ̀ka yìí pé obìnrin wa yìí pé wọ́n sọ fún wa pé yá ayọ̀ rẹ̀ bí i àná imú mi nẹ́jú yìí ó pè tí mo fẹ́ sọ yìí ni ọlọ́run fẹ́ sọ yìí kò yẹ kó máa tẹ̀lẹ̀ sí. kí ló yẹ ká máa sọ pé kò ní ń já àkún káwá nípa ọjà wà bá yín kì í kọ̀yẹ́ kọjá sí ilé yẹn nígbà tó lọ pé èèyàn ní ìsìn ọwọ́ á fi fìlà sọ́wọ́ báyìí ó fi dé orí ọwọ́ báyìí ọwọ́ á ní tó dé sílà ó sì lóun ṣe kí ni ẹ̀ á rọ pé àjẹsẹ̀ gbórí ẹ̀ yìí èèyàn dé fìlà báyìí ṣùgbọ́n ìgbà wa mọ̀ tẹ́ bá ní tẹ́ bá fi fìlà sọ́wọ́ ń torí pé ìpìlẹ̀ wa ni pé kájú bìlà sí orí. àwọn nǹkan tí ì ṣèpìlẹ̀ fún wa òun náà ni a máa lo ẹ̀hún fún wọn tí ń já àfúnpá ṣèkúnbì náà báyìí tí mm-hmm. fásitì oníròyìn kan àbí gbígbòrò kan gbé fìlà kan àbí wásaàpù kan àbí fesibúùkù kan àbí nǹkan kan àbí rédíò kan tó bá fún yín ní ìròyìn kan tí ẹ ti rò pé ìròyìn burúkú ní ìròyìn náà kò tiẹ̀ yẹ kẹ́yìn ò tiẹ̀ gbọ́rú ìròyìn tí ọ̀dà ń jìn yín káwa hmm. ní kó sí ìyálé wa bá yín òbó lẹ́sẹ̀ o bàtà bá yà. bàtà bá yà ni. wọ́n ní ní tí a máa lo ẹyin fún un wọ́n tí a fi mú ń bá tí a fi mú wá ní tó fi jẹ́ ìyá. qala ta'ala. wọ́n ní wọ́n aṣọ sọ́ọ̀tì Anfal àyà thirty two àwọn ọ̀nà àyà wà ní ìkàlẹ̀ mi. àyà thirty two ọ̀yájà wọ jẹ́ mbẹ́ ní méjì náà. àyà thirty two. síkò àyà ẹ̀ níbọ̀. من عندك فأمطر علينا فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم قل إن كان هذا هو الحق من عندك إن كان إن غير Jésù tó ti wá lọ́wọ́ ń sọ bẹ́ẹ̀ ní fún àwọn tẹ́ wọ́n bá àwọn kèfèrí nìyẹn o wọ́n lajú níwájú àwọn ànábì Ọlọ́run wọ́n ní wọ̀nyí kọ́ lu ńgbà tí sọ pé aláhùnmá àwọn náà ti dọ́dọ̀ ń pé. bó ṣe túmọ̀ ẹ̀ ni pé a ti mọ̀ pé wọ́n kọ́ ọ sọ ṣùgbọ́n ká ti ẹ̀ ní ká ti ẹ̀ ní pé ẹni tí a ń wí ìdánábì ń wí òdodo ni ká ti ẹ̀ ní. bẹ́ẹ̀ ní tí bá máa fọ́ dáhùn lójú kò ní pé fàá ń péré àrẹ náà ló bá lójú àmà pé kọ́ ọ̀rọ̀ ju òkò láàrin lórí káwọn òkú dáná ọ̀sùn hmm. síbẹ̀ ó fi yára pé wọ́n kọ̀ǹfàmù pé wọ́n ń dá ò ní a fi lo irun níbẹ̀ yẹn irun ká kàkí ò. irun ká nàlá sàánú ní wàhálà ìlà. láàlá láàlá má ti pè fún ara rẹ̀ àbáyé ó kí papọ̀ ní ìjọ́nà àdáhù al'akọ̀mí ìrìnlẹ̀ jàfà àmfẹ́rọ àrẹ́lá ìjárọ̀tà ìrìnà sáà àti àwẹ̀ ìrìnà ní àdáhùn àrẹ́ Mọ́ra kẹ́mẹ̀ ló pin lójú ọ̀nà ọmọ àwọn ọmọ nà náà ni ọmọ nà òun lọ́tọ̀ ìdílẹ̀ náà níbi ọlọ́mọ ebi tábùrú bá wà sáré kọjá ń bẹ̀ náà níbẹ̀rẹ̀ pẹ̀lú àárá máa ṣe gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ń bẹ̀ pé a tọ́ tọ́ ọba sí ọba fònà lọ́nà ìkó ọmọ bá ọ sáré gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ nìṣẹ́ kọ́ ọmọ bó ṣe ń fònà tàdúgbò yín kọ́ ọ̀nà èkó lárẹ̀ káàkiri ó tó gbégbé. ìrìnjà àádá ọmọ àkọ́rí ìrìnlẹ̀ gàbà àjùbẹ̀rẹ̀ àlẹ́yìnlá ìjà ọ̀tá ìrìnlẹ̀ sàmà ìwárí ìjà ní one adúmbẹ̀mù náà ti dá àtàkà máa fi one.

ẹ ti ń sọ̀rọ̀ ń sọ pé àwọn ànábì ọlọ́run sọ láàrin ibi mọ̀ gbà fọlọ́run ọ̀lọ́mà ṣùgbọ́n bẹ́ẹ̀sì lórí èròǹgbà yẹn kẹfìrí wà wọ̀nyí. bẹ́ẹ̀sì lórí èròǹgbà yẹn kẹfìrí wà wọ̀nyí. nǹkan káàkiri ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ti ń tẹnu yàn yàn sẹ́yìn sọ̀n káni kò tiẹ̀ bẹ́ẹ̀ nǹkan rẹ̀. rọ̀mánì wàdàdùn bàrà tí wà nù ayà tá à ń kẹ́kẹ́ ń já. Ìjà àkùnfà ní orí ìyára ìran padà bá ìyàwó. Wọ́n ní ká mo máa ká máa mú lọ ilé padà ká tún máa mú lọ papọ̀ náà pé ìdá tá a bá ní ìdá ń tiẹ̀ wọ́n ní ṣẹ̀rùpéyà ló ń ná ṣùgbọ́n ó sún mọ́ kí nǹkan yẹn ó ṣẹlẹ̀ ń tiẹ̀. Ó sún mọ́ kí nǹkan yẹn ṣẹlẹ̀ ń tiẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wà lábá ti rí ìdá ìyàtọ̀ díẹ̀ ti ń bẹ láàrin wọn àti irun náà ìyàtọ̀ díẹ̀ ti ń bẹ láàrin ìtumọ̀ wọn àti irun onáà nìyẹn láàrin ìkájọba alifásitì sábàbù nùdúlì ha sábàbù nùdúlì ha wọ́n ní sábàbù tí àyà yìí ti sọ̀kalẹ̀ eléhùn láàrùn agbọ́lọ́lá tí bẹ́ẹ̀ lórí àti bẹ́ẹ̀ kọ́ insha Allah tí àyà yìí ń jẹ́ àfọ́n sábàbù nùdúlì ẹ̀ sí bẹ́ẹ̀ náà ni àti bẹ́ẹ̀ kọ́ á ṣe àgbéyẹ̀wò ẹ̀ fínífíní a fi mọ̀ pé kì í ti gbogbo àsìbáàbù tẹ́ ń sọ nínú tíra tafsir kì í ti gbogbo ẹ̀ náà ní sábà sí ẹ lọ sí ìbá ti pa wà nú àwẹ̀ nígbà tí wọ́n ń nà wọ́n bílára wọ́n tó ti dé yẹn àwọn ọkọ̀ ní bílára tó dáa. wọ́n ní láàrin yìí wọ́n ní sábàbí tí àyà ti sọ̀kalẹ̀ sábàbí tó fi sọ̀kalẹ̀. sábàbí tí àyà yìí fi sọ̀kalẹ̀ fún ànábìwá Muhammad. wọ́n ló ní sábàbí sábàbí wọn á ní gbogbo ọmọ bẹ́ẹ̀ lè pé júlù lè mọ̀ pàtàkì àbí kó lò hùn bí n bá sọ pé kó lò hùn ẹnu mi gbà pé sọ pé júlù lò hùn. Hmm. ogunlọ́gọ̀ wọn ló sọ máa ń tẹ̀síìrì wọn pé báyìí báyìí kódà àwọn àfáà ta tó mọ̀ pé mọ̀hákìkù ni wọ́n wọ́n máa ń sọ ọ́ ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ lọ́wọ́ rí ṣé ọlọ bẹ́ẹ̀ ká pé sábàbí náà ní sábàbí náà ní pé àwọn máa pe ẹni tí ọ̀yẹ́ ká pè ní fásitì àwọn máa gbé gbólóhùn fásitì lé lórí. eléwọ̀n pẹ̀lú ògbọ́ ọlọ́run àlàyé àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ nípa rẹ̀ yóò máa jẹ́ ní ọ̀là bílẹ̀ láì sáárá abẹ́rẹ́wọ̀n ọba tó kó adé lónìí ó ti lè ká gbọ́ ọ̀rọ̀ rẹ̀ oníkáwá gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run à ń bẹ̀ẹ́ gbogbo ìtọ́jà inú ayé wa kọ́lọ̀njọ́ máa dà Ìtókù díẹ̀ káàtó inú ayé wa ọlọ́run bá wa tún ṣe. Ìgbìn tó ẹ̀sìn wa ọlọ́njọ́ máa dà Ìtókù díẹ̀ káàtó inú ẹ̀sìn wa ọlọ́run bá wa tún ṣe. Ìyá Azá ti Jàlá lè wọlé ìtura àbí ló tó yá ayé wa lẹ́nu. Yá ayé wa lẹ́nu ìwà àtàkùnléká ọlọ́run máa ń ṣe ìwà àìfàṣìlẹ̀ ọlọ́run máa ń ṣe ìwà aláìgbò òjò ọlọ́run máa ń ṣe ìwà àtàkùnléká ọlọ́run máa ń ṣe ìwà àìfàṣìlẹ̀ ọlọ́run máa ń ṣe ìwà aláìgbò òjò ọlọ́run kò ń ṣe ìwà aláàbò òjò ọlọ́run Ọlọ́run kò ṣe wá àdàbò nílé. Ọlọ́run máa ṣe wá àdàbò nílé. Ọlọ́run máa ṣe wá àdàbò nílé. Ọlọ́run máa ṣe wá láìpò ìjọ. Ọlọ́run máa ṣe wá látúlélá. Ọlọ́run máa ṣe wá àdìbàṣe. Ọlọ́run máa ṣe wá àìwòròjọ́ ọlọ́mọdé wà aláìwòròjọ́ ọlọ́mọdé wà aláìwòròjọ́ ọlọ́mọdé wà àtúnlẹ́gá ọlọ́mọdé wà àtúnlẹ́gá ọlọ́mọdé wà ìbáṣẹ̀gẹ́ ọlọ́mọdé wà ìbáṣẹ̀gẹ́ Àjúyẹ́ká ọlọ́run máa ń lèrò wá láàrin máa ń lè gbé, ọlọ́run máa ń lèrò wá láàrin kò jẹ́ ọlọ́run kò jẹ́ wá àgbò ìdí, ọlọ́run kò jẹ́ wá àgbò ìdí, ọlọ́run kò jẹ́ wá àgbò ìdí. Ọlọ́run máa ń lè wá àdàbò òṣìṣẹ́. Ọlọ́run máa ń lè wá àdàbò òṣìṣẹ́. Ọlọ́run máa ń lè wá àdàbò òṣìṣẹ́.